Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa ọmọ tó bá wọlé ẹ̀kọ́ mùsùlùmí oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé mùsùlùmí ń gúpọ̀ skul ní ẹja máa lo ẹ education competency in Arabic language basic and memorization experience and competency sound Islamic training well-equipped science laboratory home this lab history, conducive learning atmosphere, good moral of women, comfortable second care, báwùsì gbọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìjó bi area Ìbàdàn. Bákan ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Adébọ́lá street, beside Alafia bread bakery Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون رمضان أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa المفلحون almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun púpọ̀ school abẹ́lọ́ gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èmi pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Muhyiddin Muhammad tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ọlọ́run má jẹ́ káwọn ọmọ ọgbà gbé ìmọ̀lá láyé o kọ́ ọba nìṣẹ́ wọn ní ọmọ tí yóò ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ fíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ mìíràn Muhyiddin Abdulsalam Bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam la salata liman la wudu wa lahu rawahu Abu Dawud. Translation The Prophet of Allah, peace be upon him, said, There is no salat for the one who does not properly perform ablution. Transmitted by Abu Dawud. Lessons from the Hadith. One, Ablution is the key to salat. Two, Salat of a person without ablution is invalid. Three. It is compulsory for every Muslim to perform ablution before Salat. Ọlọ́run dáhùn mi ò lálùbáríkà tó pọ̀ o. Ẹ̀yin orúkọ Ọlọ́run torí ibi tá à ń lọ, ó mà pọ̀ gan rẹpẹtẹ mà ní. Ibi tí à ń tẹ̀síwájú eléyìí ní ọ̀jẹ̀ part two lórí Asbabu Dikil Maisha wà ìlà àjùhà. Kí làwọn tó ń fa kí ètò òjẹ́ ẹ̀ mú kó nira nínú ìlú wa yìí àti lágbàáyé? Kí sì ni oògùn? kí ni ojútùú eléyìí tí Islam wá sí ibi tá a ti dúró ní àlìsọ̀rọ̀fù wà tẹ̀bùbí alára ń tán fa kétò jẹ́ ẹ̀mọ́ nira táwọn èèyàn fi wá ń dìdàkudà tí wọ́n dẹni tí ń jẹ àràmọ̀tá dẹni tí ń yáwó èlé ara ẹ̀ ní àlìsọ̀rọ̀fù wà tẹ̀bùbí kí ni agbàlérò pẹ̀lú eléyìí àwọn ibi tó yẹ ká ti náwó ká náwó kọjá àlà ká náwó ní ìná fífi nǹkan ṣòfò eléyìí wà nínú tó fa kí ètò ìjẹ ẹ̀mọ́ wa kọ́ máa nira ẹ̀yin tẹ́ ẹ sì náwó ẹ mọ àwọn nǹkan tí ọ̀nà sẹ́sìrì nínú ìnáwó yín tẹ́ ẹ náwó lé lórí ẹ mọ iye oúnjẹ tẹ́ ẹ fi ṣòfò ẹ mọ iye àwọn tí ọ̀yẹ́ kẹ́ ẹ náwó lé lórí tẹ́ ẹ náwó lé lórí nígbà tó ẹ bá sì náwó méjì mẹ́ta mẹ́rin márùn láàrin ọdún méjì mẹ́ta bóun nìjọ ẹ̀mú òṣèlú nira nígbà tí gbèsè tó ti ń rélu gbèsè àáfàá ní ara rẹ̀ ní àṣẹ̀bùbíìrì ìtí òfin ẹ̀yẹ kẹ́ ẹ náwó sí rárá nínú tí àwọn èèyàn wá lẹ̀ Yorùbá lónìí tí wọ́n á máa yáwó tí wọ́n pa títì rẹ̀ wọ́n pa gbogbo àdúgbò rẹ̀ òun ni náwó òkú ṣíṣe òkú yín tó kú ìjáwó lẹ́rọ̀mú kẹ́ ẹgbẹ́ kànga fún rí pé láádá táwọn èèyàn tó bá ti ń mu kànga yìí kí ládọ́ ọmọ ọba ìjáwó lẹ́rọ̀mú kẹ́ ẹkọ́ mọ́sálásí báwọn èèyàn wa láwọn ìlú lágbàáyé ṣe ń ṣe kí ọmọ jẹ́ sọ́dákọ̀ tó ń jà àríyá tí ọmọ ẹjẹ́ sàárà tí ń sàn tó kù ní àwọn èrònú eléyìí nílẹ̀ Yorùbá kálukú ọmọ lóòkù ọfẹ́ fi hàn pé òun èé sọ ọmọ bọ̀bọ̀ òun èé sọ ọmọ ẹbú bàbá àyà rẹ̀ tó kú tí ọ̀tọ́jú bàbá àyà tí wọ́n pè tó lóhùn bísì lẹ́nu ọfẹ́ ọwọ́ afẹ́ sosiari ni ọlọ yáwó màálù méjì mẹ́ta ọlọ gba tẹ́ǹtì ńlá rẹpẹtẹ ó tún pe àwọn tí ọmọ kàlù sí níbàdí kí ló ṣèǹnáwó tán sí ọmọ pé ń ti ń bẹ́ẹ̀ ní lásìkò yìí ẹ̀ńbáṣì ìnáwó fẹ́ fáwọn èèyàn ló ń jẹ ní owó tó rí ọ̀fẹ́ tó wá ń kọta owó tọ́ná ọ̀rẹ́ wa ti lọ yá one million ó fi ṣènáwó òkú ó rí two hundred and fifty thousand gbèsè seven fifty wà ńlẹ̀ fún gbogbo kápítà tó ń tán sí ṣiṣẹ́ kọ̀ọ̀kan dá five hundred thousand naira a rí pé tọ́ba yìí lè ṣènáwó bàbá ẹ̀ ló kú lọ́dún yìí tó ṣènáwó kíyà rẹ̀ náà bá tó kú lọ́dún tí ń bọ̀ tó ṣe ẹ̀ ẹ̀rí ti jẹ́ àtọ́jú owó àtìrìrún run ètò jẹ́ ẹ̀mú òmìnira torí náà àrọ̀rọ̀ àwa ẹ má jẹ́ ayé onínà aya bùtùlù àpá àlára ń jẹ́ kí ètò jẹ́ ẹ̀mú náà tó nira ní àlùbáfọ́ọ́là ìyẹn ni unemployment ìyẹn la ń rọ ìjọba bẹ lọ́dọ̀ àwọn ìjọba àtàwọn tọ́lọ̀ ń bá tó ọ̀là fún nínú ara àwọn tó fẹ́ ṣiṣẹ́ tí wọn ò ríṣẹ́ tí nínú ojúṣe gbogbo àwọn ìjọba òun ni employment creation kọjá sí pé ibi títí ọ̀pọ̀ dé gan iṣẹ́ òtún ní rẹ̀ ni tí ó ṣe mọ́ àwọn tọ́lọ̀ ń bẹ́gi ọlà fún nínú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà dálé iṣẹ́ lẹ̀ nàìjíríà ẹ mọ̀jọ̀ ọjọ́ kókè òkun lẹ́ẹ̀sì lọ dálé iṣẹ́ lẹ̀ gbogbo ẹni tó dálé iṣẹ́ lẹ̀ táwọn èèyàn méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n ń jẹ̀jẹ̀ mú náà lò rọrùn àwa náà ti dí crime a ti dé kí wọ́n máa kọ̀ ní ti ìwà ọ̀daràn a ti dẹ̀kù nìyẹn a sì tún máa gba aládá lọ́dọ̀ ọlọ́run pé adálé iṣẹ́ àlàálì ilẹ̀ táwọn èèyàn ti ń jẹ ìjẹ ẹ̀mú àlàálì àáfàá lára tó jẹ́ kíjẹ ẹ̀mú nira nu iṣẹ́ wọn lórílẹ̀‐èdè yìí gbogbo ẹni tọ́lọ́ bẹ́ẹ̀ bí ọ̀là fún ẹ̀dálé iṣẹ́ lẹ̀ ilé iṣẹ́ àlàálì tí ètò ṣe ilé àràmù táwọn èèyàn ti máa ṣẹlọ ẹ̀yin ìjọba gbogbo ètò ọrọ̀ ajé ìlú wa ọwọ́ yín lọ́wọ́ àtòsí lọ́wọ́ tiwa ẹ lo ọrọ̀ ajé yìí fáwọn aráàlú tọ́lọ̀ ń wọn fún wa lọ́rọ̀ ajé yìí kọ́mọ̀jà owó tó yẹ kéèyàn one million kí wọ́n ná lórílẹ̀‐èdè èèyàn one thousand ní òde lọ́wọ́ àbẹ́ èèyàn ọgọ́rùn-ún fa kí ètò ìjẹ́ ẹ̀mú omi ránú laziness òròjú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ọ̀lẹ́ ni ìyàwó ní ọmọ ṣebẹ̀ ní ọmọ fowó àmọ̀ làálẹ̀ kóhùn ọkẹ́ máa ran dúkìá àdúgbò kóhùn ma ta lúdò káàkiri kọ́mọ wábi tí wọ́n ti àwùfù kan kí ẹ̀yin ọkùnrin à born to spend ẹ̀yin ọ̀nàwó fẹ́ fi kú ni ọ̀nàwó lórí ìyàwó àtọmọ ọ̀nàwó lórí àwọn òbí rẹ ọ̀nàwó lórí àwọn ẹbí rẹ ìwọ tó wá lọ́wọ́ àyà ọ̀lẹ iṣẹ́ eléyìí owó rẹ̀ kéré iṣẹ́ eléyìí kọ̀yọ̀ owó dáadáa ọ̀lẹ ọ̀lẹ ó wá ń sùn káàkiri ó wá ń sọ̀ lẹ́ẹ̀kì yóò máa wá tọrọ owó kí lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ ìwọ náà kó sábà bí ìtìjẹ ẹ̀mú fámìlì rẹ ti nira o ẹ mọ̀jà àyà ọ̀lẹ tó o bá rí wípé iṣẹ́ tó ń fẹ́ kèéṣe ọ lọ́wọ́ èyí tọ́kọ́ ń bẹ́ńlẹ̀ ń máa ṣe kétò jẹ́ ẹ̀mú kó fi ṣe kí o kó fi wà nílẹ̀ ọlọ́run ọba àlejò ọlá kọ́mọ̀jẹ̀ kí ìjẹ́ ẹ̀mọ́ wa kọ́mọ̀jẹ̀ ó nira àáfàá lára tó tó ń fa kí ètò ìjẹ́ ẹ̀mọ́ kọ́mọ̀ nira alifasadu ṣe àrùn nígbà tá a bá ti ń ṣèwà àbàjẹ́ lórílẹ̀ ìdìmọ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ ìjẹ́ ẹ̀mọ́ ò nira ẹ wo yẹ àwọn àbàjẹ́ tí ń lọ lórílẹ̀-èdè nàìjíríà ìbàjẹ́ ni ká máa gbé àwọn èèyàn pa ká máa pa wọ́n ìbàjẹ́ ni ká gbé àwọn èèyàn pamọ́ ká fi wọ́n máa gbowó kidnapping ìbàjẹ́ ni ìmọ̀ fipá bá ọmọ obìnrin lò raping ìwà àbàjẹ́ ni incessant killing ká máa pa àwọn èèyàn just anyhow ìwà àbàjẹ́ ni gbogbo omi tí wà àbàjẹ́ bá ti ń lọ ìbínú ọlọ́run ní máa sọ̀kalẹ̀ ṣèbọ̀ ọlọ́run ti wọ́n ọ̀nà wa látúntìdúnlá arúbọ̀ báádà ìsìláàhìá ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣe kí ni o tó ti tún orí ilẹ̀ ṣe ẹ jẹ́ ká ṣàkíyèsí ààrẹ yìí dáadáa ara ń tán fakétò jẹ ẹ̀mú kọmọ nira ni àáfàá ní fúgbù dùnìyà kíkọ ilé ayé bá ti lè pọ̀ jù yóò máa fakétò jẹ ẹ̀mú nira kí nìtumọ̀ eléyìí ìwọ̀nba ń tọ́lọ́run bá ṣe fún ọ ọ̀ọ́yá máa mánéèjì ẹ̀ ibi tí lẹ́sẹ̀ ẹlòmíì òde ní ń garùn owó látara pé nífẹ̀ẹ́ ilé ayé irú aṣọ tí ò fi ìtòwò sọ̀rùn ọ̀fẹ́ wọ̀ irú fóònù tí èkó lò ọ̀fẹ́ lò irú ilé tí ò fi ìtòwò gbà ọ̀fẹ́ gbarú ilé yẹn ọ̀fẹ́ gba seven bedroom flat kábílẹ̀ sọ wípé ọlọ́run ti gbàdúrà rẹ̀ tán mọ́tò tí ètò ogun ọ̀fẹ́ gùn àṣé látara apá wa nífẹ̀ẹ́ ilé ayé yìí yóò wá fa ádámù tìsọ́ọ̀bù sọlẹ̀mà ìṣà kò ní í jẹ́ ká lè wà economical nínú ètò ìṣẹ̀lẹ̀ wa àáfàá ní àṣẹ tí mùsùlùmí tí ọba ti lọ ní alikitu sọ́ọ̀bù sèlémà àyíṣà kò lè ṣètò ọrọ̀ ajé rẹ̀ níwọ̀nba bọ́lọ̀ ọba ṣe ń pèsè fún ìjẹ́ ẹ̀mú rẹ̀ ó nira èlò ní gbà ń sálárì èlò ní kùfíìsì àwọn ọmọ ẹ̀ láàrin táàmù ó ti lọ tọrùn bọ́n tí ọ̀làgbára tó ti yé gbogbo orú àwọn nǹkan yìí àwọn àáfàá ló máa ń fa kétò ìjẹ́ ẹ̀mú kó nira ẹ jẹ́ ká ṣe àkíyèsí ẹ̀ dáadáa. àáfàá nínú àwọn nǹkan míì tó tún máa ń fa kí ètò ìjẹ ẹ̀mú kó nira òun ni ádámùl kọ̀náà àìnítẹ̀lọ́rùn ẹni tó bá ti jẹ́ pé kò nítẹ̀lọ́rùn tó jẹ́ pé lójú kòkòrò ni irú ìyẹn náà lè fa kí ìjẹ ẹ̀mú kó nira o mùsùlùmí òdodo ìwọ̀nba ń tọ́lọ̀ ń bá ṣe fáwa àwa máa ń nítẹ̀ lọ́rùn lórí rẹ̀ ní àáfàá ní ká sọ́ra àáfàá lára ń tó lè fakétò jẹ́ mú nira dáúrù lẹ́sọ̀kú mọ́ àáfàá níjọba náà ní tí wọ́n ń bẹ̀ wò kí lọ́kàn tìjọba ń bẹ̀ alákọ̀ọ́kọ́ pọ́lítíìsì ìjọba olùfàkí ètò jẹ́ mú nira failure nínú governance kọjá sí pé ètò ìdarí ìlú ìsìdírẹmi wà ń bẹ̀ ó lè jẹ́ kìjẹ́ mú nira fáwọn èèyàn ọdẹ ẹjẹ́ àwò báyìí nínú ìlú wa yìí àwọn èèyàn kan bẹ ètò ọjọ́ ẹ̀ mú wọn ọlọ́run so mọ́ power electricity jọ̀nà ọ̀pọ̀lọpọ̀ èmi mọ àwọn èèyàn tó já sí wípé electrician ni wọ́n ọ̀kadà ni wọ́n ń gùn lónìí ṣèbáwọn ti ẹ̀tàn gbọ́ wọ́n tètè pé kí ni o wọ́n dá ìváàtì ẹ́nájì wọn lọ sí ibòmíì nígbà tí òmìnira tí ó fi ṣe rédíò kò rí nẹ́tíwọ́ọ̀kì ṣe tẹlifíṣàn ó sì mọ̀ dójú ẹ̀ tọ́já sí ọ̀rà jẹnẹrétọ̀ kínní ó bàjẹ́ kò rówó ẹ̀ tó fi bàjẹ́ ọ̀rà kejì ó lulẹ̀ kò rówó rẹ̀ tí ó fi san jàmọ́ àtọ̀bá wa rí bẹ́ẹ̀ sẹ́rí eléyìí sẹ́ńtọ̀n lọ fa ètò ọjọ́ ẹ̀mú tó nira àbí failure of the government èyí ò ní pé tíjọba àlú kan tó bá ti lè fìdí rẹ ni ah, ìjẹ́ ẹ̀mú àwọn aráàlú yẹn yóò nira ọlọ́run ọba àlékè ọlá kọ́ máa bá ní kọ́ èyí tẹ́ ẹ wà níjọba máa ṣe kọjá sí wípé kí ni o àwọn tí ó bu tútù sàráàlú àwọn tí ó jẹ́ kéètò jẹ́ ẹ̀mọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n kálukú wa ẹ̀jẹ̀ àyẹ̀rà wa wò ọ̀nà wo la gbà contribute sí ọlọ́njẹ́ àsorí ire o ilé ẹ̀kọ́ àlùmọ̀fínì gbúgbọ̀ schools àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí ilé ìwé ní ẹ̀ka nursing and primary ẹ̀ka secondary àti ẹ̀ka madrasa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ní mábìlì mùsùlùmí wọ́n wọlé ní ọjọ́ monday may one fún sáà ẹ̀kọ́ fourteen forty four fourteen forty five ẹ máa bọ̀ àsọ̀rí ẹ̀rọ zero zero five two six one five three zero títí òru ọ̀la fáàtò máa pàdé ní ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.